kọ́ríntì kejì orí kẹjọ. pẹ̀lúpẹ̀lú ará àwa ń sọ fún yín ní ti oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún àwọn ìjọ Makedonia bí ó ti jẹ́ pé nínú ọ̀pọ̀ ìdánwò ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ wọn àti ibú àìní wọn di pípọ̀ sí ọ̀rọ̀ ìlàwọ́ wọn nítorí mo jẹ́rìí pé gẹ́gẹ́ bí agbára wọn àní ju agbára wọn wọ́n ṣe é láti ìfẹ́ inú ara wọn wọ́n ń fi ẹ̀bẹ̀ pípọ̀ rọ̀ wá ní ti ẹ̀bùn ọ̀fẹ́ yìí àti ti ìdàpọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn mímọ́ àti èyí kì í ṣe bí àwa ti rò rí ṣùgbọ́n wọ́n tètè kọ́ fi àwọn tìkára wọn fún Olúwa àti fún wa nípa ìfẹ́ Ọlọ́run tó bẹ́ẹ̀ tí àwa fi gba Títù níyànjú pé bí ó ti bẹ̀rẹ̀ ná bẹ́ẹ̀ ni kí ó sì parí ẹ̀bùn ọ̀fẹ́ yìí nínú yín pẹ̀lú ṣùgbọ́n bí ẹ̀yin ti pọ̀ ní ohun gbogbo ní ìgbàgbọ́ àti ọ̀rọ̀ àti ìmọ̀ àti nínú ápọn gbogbo àti ní ìfẹ́ ẹ̀yin sí wa ẹ kíyèsí kí ẹ̀yin kí ó pọ̀ nínú ẹ̀bùn ọ̀fẹ́ yìí pẹ̀lú kì í ṣe nípa àṣẹ ni mo fi ń sọ ṣùgbọ́n kí a lè rí ìdí òtítọ́ ìfẹ́ yín pẹ̀lú nípa pọn àwọn ẹlòmíràn nítorí ẹ̀yin mọ orí ọ̀fẹ́ olúwa wa jésù kristi pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀ àti nínú èyí ni mo fi ìmọ̀ràn mi fún yín nítorí èyí ṣàǹfààní fún yín ẹ̀yin tí ó kọ́ bẹ̀rẹ̀ níwọ̀n ọdún tí ó kọjá kì í ṣe láti ṣe nìkan ṣùgbọ́n láti fẹ́ pẹ̀lú ǹjẹ́ nísinsìnyí ẹ parí ṣíṣe náà pẹ̀lú bí ìmúra tẹ́lẹ̀ àti ṣe ti wà bẹ́ẹ̀ ni kí ìparí sì wà láti inú agbára yín nítorí bí ìmúra tẹ́lẹ̀ bá wà ṣáájú ó já sí ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí ohun tí ènìyàn bá ní kì í ṣe gẹ́gẹ́ bí ohun tí kò ní nítorí èmi kò fẹ́ kí àwọn ẹlòmíràn wà ní ìrọ̀rùn kí ó sì jẹ́ ìpọ́njú fún yín ṣùgbọ́n nípa ìdọ́gba pé kí ọ̀pọ̀lọpọ̀ ìní yín ní àkókò yìí lè ṣe ẹ̀kún àìní wọn kí ọ̀pọ̀lọpọ̀ ìní wọn pẹ̀lú lè ṣe ẹ̀kún àìní yín kí ìdọ́gba kí ó lè wà gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ẹni tí ó kó pọ̀ jù kò ní nǹkan lé ẹni tí ó sì kó kéré jù kò ṣe aláìní tó ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tí ó fi ìtara àníyàn kan náà yìí sí ọkàn Títù fún yín nítorí òun gba ọ̀rọ̀ ìyànjú nítòótọ́ ṣùgbọ́n bí ó ti ní ìtara pípọ̀ òun tìkára rẹ̀ tọ̀ yín wá fún ara rẹ̀ àwa ti rán arákùnrin náà pẹ̀lú rẹ̀ ìyìn ẹni tí ó wà nínú ìrere yíká gbogbo ìjọ kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n ẹni tí a ti yàn pẹ̀lú láti ọ̀dọ̀ ìjọ wa láti máa bá wa rìn kiri nínú ọ̀ràn orí ọ̀fẹ́ yìí tí àwa ń ṣe ìránṣẹ́ rẹ̀ fún ògo Olúwa àti ìmúra tẹ́lẹ̀ wá àwa ń yẹra fún èyí kí ẹnikẹ́ni má bàa ríwí sí wa nítorí ọ̀pọ̀ yìí tí àwa pín àwa ń gbèrò ohun rere kì í ṣe níwájú Olúwa nìkan ṣùgbọ́n níwájú ènìyàn pẹ̀lú àwa sì ti rán arákùnrin wa pẹ̀lú wọn ẹni tí àwa rí dájú nígbà pípọ̀ pé ó ní ìtara nínú ohun pípọ̀ ṣùgbọ́n nísinsìnyí ni ìtara rẹ̀ túbọ̀ pọ̀ sí i nípa ìgbẹ́kẹ̀lé ńlá tí ó ní sí yín bí ẹnikẹ́ni bá ń béèrè ẹni tí Títù í ṣe ẹlẹgbẹ́ àti olùbáṣiṣẹ́ mi ni nítorí yín tàbí àwọn arákùnrin wa ni ẹnikẹ́ni ń béèrè ni. Ni, ni ìránṣẹ́ ìjọ ni wọ́n ń ṣe àti ògo Kristi nítorí náà ẹ fi ẹ̀rí ìfẹ́ yín hàn wọ́n níwájú ìjọ àti ìṣògo wa nítorí yín.